الحمد لله ولي الصالحين ولا عدوان لا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọgbẹ́ni الله سبحانه وتعالى تطير ta'ala في tó وعن شماء ti àárọ̀ بعد من ní kí kálukú wa tó máa gba ọ̀nà ìwá ìjẹ àti ìmú rẹ̀ lọ abẹ́ Allah subhanahu wa ta'ala ní tí a fẹ́ jẹ ìgbà òjẹ̀ là ń wá ọlọ́run jẹ́ ká pàdé nǹkan tí yóò jẹ wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ dá lórí nǹkan tí mo rí ní àárọ̀ àná ní àkùgbà púlẹ̀ pé nǹkan tọ́pọ̀lọpọ̀ wa lè ti máa rí náà ni ṣùgbọ́n tọ́kàn lè má lọ lati láti wo ìlápa rẹ̀ lórí àwùjọ àti kíní ẹ̀sìn sọ ọ̀rọ̀ anábìwà Muhammad sallallahu alaihi mo kí ṣubú ìtàn bẹ́ẹ̀ láàárọ̀ àná mo wá rò yẹ kí n ra búrẹ́dì oní nǹkan bí aago méje ogún ìṣẹ́jú mo ń lọ mo ń lọ títí ó lọ padà já sí gáràjì wọn fi tí gbogbo ọkọ̀ ọ̀nà ọ̀nà òkèlè ọ̀nà ah, ọ̀wọ̀ ó lọ àkúrẹ́ àwọn ọkọ̀ tó ń bọ̀ láti eh, ilẹ̀ haúsá wọn máa gbàgbẹ́ lọ ìbàdàn ìkóòwé ah, mo kọ́ bẹ̀rẹ̀ ládùúgbò mo ṣiṣọ́ mo lè àwọn èèyàn akíọ̀nù wọn lè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ lọ ṣiṣọ́ ṣùgbọ́n wọn ara àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ṣí ẹjọ́ ẹ̀ ní bẹ́ẹ̀dì ni èmi gan fúnra mi tí mo béèrè pé yẹ ní búrẹ́dì yẹn mo ti mọ̀ pé kò lè sí ẹ máa wọ́n pẹlẹbẹ wọn yẹn ògógóró tí ó wà ní ọ̀rá pẹlẹbẹ pẹlẹbẹ wọn ni wọ́n kó kọ́ wọ́n wá fi bí ìbọn fi tà kúẹ́kúẹ́ kan àmọ́ tí fáṣẹ́tì yẹn kúẹ́kúẹ́ bọ̀ ṣe ṣáàrí pé kí ní pẹlẹbẹ yẹn ló tí bá tún rí ṣọ́ọ̀bù kan lọ kọ́ kí àwọn eléyìí sí ṣọ́ọ̀bù màá rí búrẹ́dì rà bẹ́ẹ̀ ẹ̀ka àárọ̀ ṣé búrẹ́dì wà kò sí o àtúwò bẹ̀gbà kí ní pẹlẹbẹ ni wọ́n tún kó wà lọ jáde sí gáràjì gan èròǹgbà mi gbà àwọn tó ń tráfù àwọn èèyàn tètè gbé búrẹ́dì wà wàláì mo bá àwọn èèyàn ní ìgbẹ́ kíní yẹn ni wọ́n mú pẹlẹbẹ yẹn kò sí bíbì kankan kò sí búrẹ́dì kò sẹ́nì kù ah, ok kò sí ní tí wọ́n ń tà lọ́wọ́ nìyẹn aláwọ̀ tẹ̀bá ti ń sáwọ̀ ẹ̀kìrí nǹkan rà láàárọ̀ wọ́n wá tún lọ sí ibi ìsọ̀ ìkó fọ̀wíá ó dà àwọn èrò tó wà nídìí kìíní ni ó fi hàn páwọn èèyàn ìjẹun láàárọ̀ wọ́n àwọ̀ mọ̀ ní kí tó wá rí mú màá kan tó ní búrẹ́dì yẹn àti lọ́bẹ̀ tó ní nílára torí àwọn tó mú ògógóró ti pọ̀ jù ń bẹ̀ ní pẹlẹbẹ yẹn ìkánṣẹ wa ń ṣí ṣọ́ọ̀bù lọọkan mo kì máa ra bẹ́ẹ̀ irin tí mo rìn yẹn ló fi jẹ òkè o sáà kéèyàn rìn láti irú bíi máa lọ sí gòdà yẹn wọ́n wò pé bí ọ̀rọ̀ ìyẹn jẹ́ ìyàlẹ́nu fún mi díẹ̀ wọ́n pé ah, iṣẹ́ wà o bàlá iṣẹ́ wà pé bá ṣe ń sọ ọ̀rọ̀ tí ànábì sọ̀rọ̀ bá aléwáyọ̀ àtàlá sọ wípé tó bá di ọjọ́ alìkìyàmọ̀ bàbá ńlá wa Adam alayhi salam yóò bá ọlọ́run bí ẹni tó fẹ́ ṣìpẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ah, àwọn àrọ́mọdọ́mọ mi báwo ni àwọn ọmọ mi wọ̀nyí gbò lọ́rọ̀ wọn ọlọ́run lọ kó wọn wà lìjánà ṣàpé mẹ́yìn àádùn bẹ́yẹn bí àtàrà pàtó ni kò mú nínú wọn tẹgbẹ̀rún bá ti wọ náà mú kàfà lìjánà tẹgbẹ̀rún ó wà ní ìbùkọ́rí one thousand kò sẹ́gbẹ̀rún kan mm. tí wọ́n bá ti ń wọ náà tó bá ti ka tó pẹ́gbẹ̀rún ẹyọ kan kò fi bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ that is ratio one thousand to one or one to one thousand. mo á wò pé lánàá yẹn lóòótọ́ tàbá ní ká ka gbogbo àdúgbò ń bẹ̀rẹ̀ ta ló fẹ́ wà lìjẹ́ náà ń bẹ̀ ká ní kúkàndé lójijì bẹ́yìn ṣàpẹ́sì táwọn yóò gbàgbá láwọn òróró ògùn nìkan àwọn ọlọ́kọ̀ máa ń lè jẹ́ kìnnìkan mo ọ̀gá ọlọ́kọ̀ kan wà tí ní ọdún kan ní mọ́sùkì wà ní Ugbe ah, ó kírun kọ́lọ̀ foríjì mi ò torí ẹ̀ṣẹ̀ ní fèmí náà ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ó mójú tó rùn ju èmi gan fúnra mi lọ́nà àwẹ̀ ah, ìdí ni kéde bá lọ fún zul àìlà máa bá ó ti wà ń bẹ̀ á dẹ̀ kí á farabalẹ̀ kí bí mo lọ fún asri má ti bá ní mọ́sùkì ẹ̀ kó mójú tó ju èmi gan nìyẹn táyé pé mi mo mójú tó jù lọ ó yẹ kí ó kó máa bá mi ni magrib ní ìní wá dùnkẹ́ alhamdulillah sọ́rí fálìkò lóògùn lọ́lọ́lọ́n ti yí lọ́kàn padà ní báwẹ̀ ṣe parí ìkàrẹ́ ní mo yẹ bá fún mo wá ní mọ́ṣáláṣí ah! ọjọ́ kìíní kìí kẹta bàtẹ́ yí lọ sí gáràjì ìwé àti wọn ń lò tí bá ti kúrò mọ́sùn wa gbanú gáràjì lọ sàlámù alẹ́kùn alẹ́kùn sàlámù àfà àbáwọn ah, ní mọ́ọ̀kì mọ́ ah, kò wá wá mọ́ lẹ́yìn ẹ̀gán ó lóun fi àsìkò àwẹ̀ yẹn lẹ̀ fọ́lọ́run oníṣẹ́ iríṣẹ́ táwọn ń ṣe yìí oníṣẹ́ àmà tó jẹ́yìn ò bá lè kò lè ríṣẹ́ àmà ṣe so àwọn gbọ́dọ̀ mú kíní láàárọ̀ àwọn gbọ́dọ̀ ṣègbà àwọn nìkan má bínú ẹ̀wọ̀ rẹ̀ ṣàìtàn ló fi sírù rí ẹ̀ báyìí gbèdè yẹn lè ríṣẹ́ àmà ṣe ní ìtọ́jú èèyàn bá lè tó dìgbà fẹ́yìn bá mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní iṣẹ́ ni o àkọ́kọ́ fún àwọn ọ̀rẹ́ wa ọmọ wa náà àti mọ̀tò yìí la ẹ̀yẹ ká lè rojú tó táwọn ọ̀rẹ́ wa àwọn alábàárìn wa àwọn olójúmọ̀ ìmọ̀ wa kódà àwa tá a já gbé àwọn tá à ń fún níṣẹ́ àgbàṣe ibi orí ibi lóko wa gan ẹlòmíì tó bá rí gbójú èèyàn dẹ̀ yóò ní ẹra pẹlẹbẹ bọ òun làwọn fi ń ṣiṣẹ́ tí wọn bá ṣọ́ra gan wọn ò fẹ́ ràn yàn ní gbókè ọ̀rá wá fáwọn ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ọlọ́run ká máa bá wọn sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ fún Àlì oníyà Àlì la yahdi Allahu bika rajulan wahidan khayrun laka min umri na'am tó bá fi ẹnìkan mọ̀nà tàbọ́lọ̀ bá fi ẹnìkan mọ̀nà látara rẹ̀ ó pè ọ́ ó fún ọjọ́ ràkúnmí aláwọ̀ yeye lọ ìgbàkúnmí aláwọ̀ yìí tí ẹ rántí inú sọ́ọ̀tù bá kọ́rọ̀ nígbà tọ́lọ́ ní káwọn bàmí sọ ìpamọ́ lù ṣẹ̀rù pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìná ọba kọ́rọ́ tó sọ̀fọ̀rọ̀ màálù aláwọ̀ yìí ó wọ́n káàsì báyìí ìsìláàjì ìgbà tó yẹn wá fẹ̀rari káàkiri báyìí sí kò lè tètè rí so ká gbìyànjú wà ọ́dà ẹ̀ wà ọ́dà ẹ̀ ní ó wọ́n gan olóore fún wa jù lọ tó ti dẹ́yìn bá gbé Ferrari wọ̀lú yìí mo sọ pé by tomorrow morning àwọn guys á pé síwájú ìta ọwọ́ méjì fẹ́ nìkan wọ́n sọ wá pé wọ́n gbà pé o lè ṣe oríire tó lẹ́yìn ò lè rà láìjẹ́ pé owó ti wà lọ́wọ́ èèyàn gidi ọlọ́run kò ṣàánú wa ẹ jẹ́ ká gbìyànjú ní ìparí ẹ jẹ́ ká tún ra wa létí àwọn ọjọ́ àti wà ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn ìbẹ̀rẹ̀ ìjà ìwòye ọ̀túnla ọjọ́ kejì iléyà ìwòye ọ̀sẹ̀ tí ń bọ̀ àti wà níjọ́ kejì iléyà àná la sọ pé iléyà kújọ́ mẹ́jọ torí Wednesday ní iléyà ètò ń bọ̀ so gbólóhùn tí kájẹ́ kó pọ̀ náà rọ̀ wá Allahu akbar Allahu akbar ìyẹn ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر walillahil hamd àkíyèsí ẹ̀rí pé tàbá tí wàá ṣe ní yábá àwọn èèyàn àmọ́ sọ lẹ́yìn ìran àbí àti tẹ̀yìn irun yẹn ṣe láti ọjọ́ àkọ́kọ́ yẹn ni a ti máa lè máa sọ níjàmá kìí ṣe láwa nìkan àwa nìkan náà máa sọ ọ́ àtún lè pọ̀ kákan máa sọ kódà nínú ọjà torí àwọn Ibn Umar ìwọ́dí ọlọ́ọ̀tà alànà àtàwọn sọ àgbà mi wọ́n máa ń lọ sínú ọjà wọn lọ wọ́n ṣe Allahu Akbar lọ irú kàrẹ́ ìrú ṣe é ṣe kí mùsùlùmí pọ̀ lọ́jà náà irú àwọn ẹlẹ́ran tó ń tẹran yẹn mùsùlùmí gbogbo wọn kírísítẹ̀n tó bá wà bẹ́ẹ̀ àsáwọ̀ ni ìwó ìlòbú ìlọrin wà bẹ́ẹ̀ ìyá àwọn Ìbàdàn díẹ̀ díẹ̀ níbi ẹran tàbí gáràjì àwọn àbàdàn Òṣogbo wọn gbogbo àwọn ààyè wọn yẹn táwa mùsùlùmí wà ló yẹ ká ti máa ṣe tí yóò ní tijú láti bẹ̀rẹ̀ sí kọrin Jésù mi gẹ́rẹ́ ní òun nìkan kò bẹ̀rẹ̀ ní kíá pọ̀tàwọ́tà ń tí mo hmm, máa ṣe máa ṣe àlà àgbọ̀rù àgbàbí àwọn èèyàn máa wò mí tí ọlọ́ tí súnà fẹ́ ga kí á wò ẹ̀ kí ló ń ṣe ìjọba ti pé méjì mẹ́ta fáwọn ọjọ́ yìí ká máa dárúkọ ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run kó ṣe ní rọrùn fún wa pẹ̀lú àwọn ààyè tá ẹ̀pọ̀ mùsùlùmí yẹn tí ẹ̀ nígbà láàkúwárù tí ìwà ṣọ́ra gan orin pàṣẹ lẹ́nu gbọ́nbẹ̀yìn àbí ẹ̀kọ́ náà ni ò sí o ẹ̀kọ́ ni mo dẹ̀ ṣe sọ ẹ̀sìn ẹlòmíì tó ń ta rẹ́kọ́ọ̀dù àbí ìjọ mélòó kan tó ń ṣe òkè wọn a máa pè rẹ́kọ́ọ̀dù alágbá tó gbà ládẹ́ náà tó bá lè ṣe torí ọlọ́run ọba ni wàá máa ti kọ́ dìímú lè áǹfùsì kan من khairin تجدوا عند الله هو khairun wa a'zama ajra gbogbo ń bẹ́ẹ̀ bá sì síwájú wájú ọlọ́run nínú dáadáa náà lẹ́sà lábàpàdé lọ́dọ̀ ọlọ́run tún hmm? olólóore jù fún yíkẹ́ ti dáadáa síwájú ló sì tóbi jù lẹ́sàn ọlọ́run kò fún alájọyọ̀rọ̀ rẹ̀ alọ́ọ̀mà iná náà pàlùkà lóòdà àwa náà nù lé àwọn ìyá táwa pẹ̀lú àwọn kéékèèké yá máa sọ káwọn yẹn náà máa ẹnu léèdè wa àwa náà ká máa sọ fúnra àwa tá a ní mọ́tò àwa tá a ní ọ̀tọ̀ sáìkù tàbá ti ń gùn lọ ká máa sọ kí nìyẹn lọ lórí ẹ̀ gbogbo díẹ̀ lọ́wọ́ ṣàánú wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìdèmí náà kò ní ìjẹ Àwọn ajẹ́ kó kí mẹ́ta láàrin àwọn ọ̀sán lọ́sọ̀tọ̀ láàrin àwọn ìlú ìlú àti ìlú àkọ́kọ́. Ó ẹ̀rẹ́ sẹ́yìn tí wá lọ wo náà sẹ́yìn tí wá lọ wo náà Hadith Abdullah ẹ̀tí lọ wo dẹ̀rẹ̀. Kéèyàn tó lè sọ pé nǹkan jẹ́ ní sí èèyàn ò lọ ṣèwádìí gáfíríkíà lọ sí wá torí ìwáyà mi lè lọ wá bẹ́ẹ̀ kó dẹ̀ má jẹ́ ìwáyà ṣáàtà ó lè má jẹ́ ṣáàtà ó lè jẹ́ máa fún ìsìdá tó ṣe mọ̀ pé nígbà míì tó bá jọ mọ́ ìbàdà ó máa wá ní àwọn lábùtù àlefáàbù mọ̀kútẹ́lifà ó máa wá láwọn gbólóhùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàtọ̀ síra wọn pé ìbéèrè tẹ́ ń béèrè lọ́ọ̀ mi wà láì ní ilé dáhùn ìbí ó wá lè jẹ mí ń pa láti lọ wò ó kí n wo oríṣiríṣi ìwáyà tó wá ń bẹ mo sì lè mọ̀ lè rí tán èké mi ó káwọ́ sí kí n wo Bukhari kí n wo Muslim kí n wo Abu kí n wo nasa àwọn kútùbù síta onímọ̀lẹ́wò Bukhari Muslim Abu Dawud Nasai Ibn Majah àti àti ṣe Tirmidhi yes mo tún lè wo dárí Ahmad àti muwatọ kútùbù tífà ṣeré eh, kíní kan wà ní mọ́léwó náà da dára ti sọ̀rọ̀ tán máa bá ń wòṣà àdàfún ni áàpù kan bí kútùbù tífà àwọn na àti ìsinẹ́sẹ̀ ìfẹ̀yìn látọ̀ láti rẹ̀ sí bóyá olùgbé jáde wà kó gbogbo ẹ̀wà ìyẹn wò ṣe ìgbìkan mi lè lọ lé ìpínlẹ̀ fún lọ́wọ́ tíra ìgbà míì náà gan àwọn mẹ́sẹ̀ẹ̀sán yẹn wọ́n tún lè ní ilé wà nù mọ́sọ́nà Abdulrazak ní ilé wà nù mọ́sọ́nà ibùnà abisheba olè wà ṣẹ́gẹ́tẹ̀ ẹ̀ẹ́dùn jàrú lókè adéǹsì pọ̀ àwọn tí wọ́n jẹ́ mutakhasisun àwọn ló lè máa ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn dáadáa ẹ̀rọ ìmọ̀ hadith ó jẹ́ ìmọ̀ kan tí ọ̀pọ̀ èrò ìmọ̀ nípa ẹ̀ rárá ìdí tí wọn ò fi mọ̀ nípa ẹ̀ ni pé ìmọ̀ yẹn ẹ̀bíṣẹ́ pọ̀ ń bẹ nínú ẹ̀ ní ilmu rijal wà á máa ń bá sọ pé àbúrò rà sọ báyìí ẹ́ balẹ̀ àbúrò rà kọ́ ló sọ ẹnìkan ló gbọ́ lẹ́nu àbúrẹ́ rà tó sọ ẹnì yẹn gan kọ́ ló sọ ìyẹn tí káwà sọ síta yẹn ẹnìkan ló gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ ẹnì yẹn náà tún kọ́ ló sọ ẹnì yẹn ló gbọ́ lẹ́nu ẹ̀ tó fi wá lọ sọ tí mọ́ǹbùkọ́rí wá gbọ́ lẹ́nu ẹ̀ mọ́ǹbùkọ́rí wá kọ́ lẹ̀ pé òun gbọ́ lẹ́nu ẹni báyìí ẹni ẹ ló ń gbọ́ lẹ́nu ẹni báyìí ẹni ẹ ló ń gbọ́ lẹ́nu ẹni báyìí tó fi wá lórí àbúrẹ́ lọ́bá ní àbúdáì bínú Mas'ud sọ báyìí táwà ń sọ ọ̀làǹkì ní hadith mu'allaq hangin hadith ta ló na lẹ́nu àbúdáì bínú Mas'ud ta ló gbọ́ lẹ́nu ẹni tó na ẹni tó fi wá lórí tó fi lórí kìrìmìdì síwájú àbúdá títí <laughs> irú èèyàn wo làwọn èèyàn yìí ṣé ẹni tá a lè fọkàn tán ni wọ́n yàtọ̀ sáwọn sọ àbà ò ṣé ẹni tá a lè fọkàn tán ni ṣé fíkọ tó wá jẹ́ ẹni tá a lè fọkàn tán àti kò túmọ̀ sí pàṣẹ gbà ní ìṣẹ̀ wọlé ṣé kò kì í gbé àìná fòjò ṣé kì í gbójú fáìná ìyẹn ni pé ṣé ó ní táǹpẹ̀ ní dọ́pt ṣé ó lè di ọ̀rọ̀ mọ́lẹ̀ tí wọ́n bá sọ pé olú òjó àìná àti ṣẹ́gun ṣé kò ní sọ pé ṣẹ́gun olú òjó àìná tí ó lè sọ pé olú òjó àìná àti ṣẹ́gun sí tó yẹn là ń pè ní dọ́pítàmù náà àfá aládìsí ní márọ̀ wá wàádìlọ̀ táàmù dọ́pítàmù sí ìlàmù tàhà wà lámì yàkùn ṣáádáhùn wà láàmù àìlẹ́là definition àti sọ yìí ni mo sọ fún yẹn sọ̀híhù lè bá ti márọ̀ wá wàádìlọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn jẹ́ onídéédé táwọn dọ́f ó lè dé nǹkan mọ́lẹ̀ dáadáa tẹ́ bá sọ̀rọ̀ yóò há báwọn kìí ṣe kọfíìfù dọ́f kìí ṣe ẹni tó nǹkan lẹ̀ wá táwọn gbogbo yé honestly rí ọ̀rọ̀ tó sọ yẹn irú èèyàn bíi tiẹ̀ náà ló ti gbà ẹnu ẹnu èèyàn bíi tiẹ̀ ló ti gbà ìlànà títí tó fi tí àáfàá tó kọ yẹn títí tó fi dọ́dọ̀ rẹ̀ àáfàá náà tó gbọ́dọ̀ jẹ́ ní ẹni bẹ́yìn. wàlámìyà kò ń ṣáádá ọ̀rọ̀ tiẹ̀ tó sọ yẹn tó ń tipa sọ pé ní a lè fọkàn tán ni irú ọ̀rọ̀ tó sọ yẹn ẹlòmíì wá sọ tàbí ọ̀rọ̀ tó sọ yẹn ẹlòmíì sọ ó wá yàtọ̀ sí tiẹ̀ ẹlòmíì tó sọ kò bá tiẹ̀ mú àwọn bíi mẹ́wàá sọ nǹkan kan náà ohun tó ń bí bá jú fọkàn tán tó lè hàn kan yẹn ẹyọ títí ẹ yàtọ̀ sí ti wọn tí ẹ̀yẹn là ń pè ní sharp ó ti strange àmì ìlú náà àti ìsìnẹ̀dọ̀ ìfìnà àti nílùú ọ̀rọ̀ náà táwọn alọ táwọn yòókù lọ́jà ó ṣe lè yàtọ̀ sáwọn mẹ́wàá yàtọ̀ sí ziyada sí kọ̀ wàlámù àìláìlà hadith màálù nìyẹn iṣẹ́ tó nìyẹn wàá sọ́rí sọ́rí rìwáyà so point tí mo sọ pé ìmọ̀ yẹn níṣẹ́ nínú àwọn èèyàn máa ń já ni àwọn èèyàn díẹ̀ ló wà ń bẹ̀ náà ló jẹ́ pé gbogbo ayé rí pé ọ̀rọ̀ àdíìsì àwọn èèyàn ìwọ làdíìsì ọ̀nà ní dọ́rọ̀ pé nìkan ẹ̀ẹ́n torí pé àwọn èèyàn lè jókòó ṣùgbọ́n wá ní arábìkì ní ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akọrin tíra ọmọ akọrin tíra àwọn ẹ jẹ́ kí wọ́n jókòó sí máa irú àlè nìkan ni mò ń o ẹ máa sọ́dì èèyàn tí wọ́n jẹ́ yíyàwó ni wọ́n bí yíyàwó ló kú àwọn òwò ló bá pàdé ọ̀dọ̀ àfà wo ló ti ké wọ́n á tún wá lọ wo tíra tí wọ́n kọ́ wọ́n á darúgbà àfà yẹn wọ́n á sọ iye àwọn ọmọ kí ọtí orúkọ ẹ̀ wà nù wọn ó lóun gbọ́rọ̀ lẹ́nu lágbájá àfà yẹn sọ pé lóòótọ́ ló ń wá àmọ́ kò sínú àwọn tó lè gbùfọ̀ gbọ́rọ̀ jáde. láti lè mú tòótọ́ rẹ. ẹ jẹ́ pé ní ìsìn èyí tó ń ṣe ń sọ̀rọ̀ àfà sàfà yẹn á wá sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ tẹ́ni bá ló ń gbọ́ lẹ́nu mi ni ìyọ̀ǹda fún láti sọ yẹn là ń pè ní jàǹzà àwọn wo ni àfà yẹn yọ̀ǹda fún náà àwọn ọmọ kíwẹ̀ kò lè máa sọ̀rọ̀ ẹ̀ ẹlòmíì kan lè lọ jókòó àfà yẹn fẹ́ẹ̀ jẹ mẹ́ta yóò sọ alẹ́ ọmọ kíwẹ̀ lòun ní àná àwọn kan pè mí hmm? ní ìmọ̀ wọn gan ní ó wọ́n ní wá tọrọ ọmọ lọ́dọ̀ wọn wọ́n fẹ́ fẹ́ bébì kan wọ́n á ní èmi tí wọ́n dárúkọ làwọn ti fún wọn lọ́mọ láwọn ọmọ mi pé ọmọ kí ò mi làwọn ah! ọmọ kí ò mi mi fẹ́ dárúkọ ní ìyẹn lákòókò mi ah! làwọn òkè òkè òkè òkè mà kí lorúkọ ẹni yẹn tàkọ́kọ́ yẹn ànúnú wa pọ̀tẹ́lẹ̀ kí yẹn mo mọ̀ lóòótọ́ mo mọ̀ mo á ń describe wọn níbẹ̀ yẹn pé now tó bá yé nígbà ní alákọ̀ọ́kọ́ yìí tí ní ìmọ̀ yìí lè lọ pé ẹjọ́ kò sí ní ọmọ kìíní ṣùgbọ́n òun ó yóò máa ń jókòó sí ibi tí ń ṣe lẹ́tọ́ tó ṣẹlẹ̀ rí dáadáa ẹlòmíì lọ́jà mi wá ní tó ní àpọ̀wẹ̀ yìí ń kọ́ òun kí nínú àti gbogbo àwọn èèyàn wọn ó ṣàwọn sọ́sọ̀ ní ọ̀rọ̀ wọn ò ní ìlú torí pé rílì kò sínú ọmọ tó yẹ pé yóò kàn gbọ́ wà sí ọ̀gbọ́n bá ẹni <laughs> sọ̀rọ̀ bẹ́ẹ̀ béèrè yẹn mi ò fi rọrùn láti dáhùn fún mi mo kàn ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀kọ́ so máa lọ wo àwọn ìrìwàyà àtìyàn máa lè fún yín lésì lóòótọ́ pé ṣé àwọn méjì méjì wà bí mo dẹ̀ ń ṣe ń sọ yín sí àwọn tó jẹ́ student habits wọn kàn rẹ́rìn ni pé àṣọrípà mú ó ti mọ́ gbọ́dọ̀ kò sẹ́ni tó mọ gbogbo nǹkan ọ̀hún kódà àwọn onímọ̀ lókè gbangba ni wọ́n lè bí wọ́n ní kí ní taarò bó kéré ìpàláì táwọn náà láwọn ọ̀ràn ti àwọn láwọn ọ̀ràn ti kódà sí kàlà albani rẹ̀ ìmọ̀ ọ̀la mọ̀ ń gbọ́ lẹ́kṣọ̀ wọn wọ́n ń káyà àkọ́rà wọn tí wọ́n ń béèrè láwọn students tó wà lókè kó pé àbí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ayé àkùrá hábìsì ẹni àbí wọ́n <laughs> gbọ́ kí ṣe yọ kan ló kà mọ́ tó bá ti kà ní àbí tí òun ṣe ní ṣe Ọlọ́run náà wà lọ́wọ́. Ṣé mọ́ nígbà lọ́wọ́ máa bí ọmọ ìdẹ́sí ọ̀dọ́ ilẹ̀ ilẹ̀ ìlànà ìgbà tó wà sí ọ̀rọ̀ ìgbà tó wà.